وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا الحمد لله وصلى الله وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين لا يا tí a dá fún ọlọ́run àtọrọ àlékún ọlá sallallahu alayhi wa sallama àbí ọlọ́run ọba nínú àánú rẹ̀ kó jọ kó túbọ̀ ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn àti ìgbésí ayé ìrọ̀rùn fẹ́ni kankan wa a kíra wa káàbọ̀ sórí ètò wa ètò yín ìpè òdodo ní jákèjádò gbogbo ibi tí ẹ ti ń láǹfààní àti gbọ́ wa àbí ọlọ́run ọba fún àwọn tí ọlọ́run fi ṣe olùgbọ̀wé ètò yìí àpadà sí aburú gbogbo yòówù kó lè sọra rẹ̀ di ọlọ́njọ́ má jẹ́ kí ó padà sọ́dọ̀ wọn àwa bí ọlọ́run àlékún àgbéga lórí àgbéga kọ̀nàkójọ kó má ṣàbàwà ṣe fún wọn àti gbogbo ẹ̀yin náà tẹ́ ń gbọ́ wàtàwọn náà tá à ń sọ àlékún àgbéga àgbéga lórí àgbéga ní ti dáadáa èyí tí ó máa ń jẹ́ kí ayé rọrùn fúnyàn láti gbé tó dẹ̀ tún máa ń jẹ́ kí ẹ̀sìn rọrùn fúnyàn láti ṣe tí ń ṣe ẹ̀sìn ọlọ́run bá tó wá látọ̀dọ̀ rẹ̀ yìí kọ́lọ̀n kójọ ọkọ̀ fi ṣèkẹ́ fún wa. lónìí à ń tẹ̀síwájú níbi tí a bá ìdánilẹ́kọ̀ọ́ dé ní ọ̀sẹ̀ tí ó kọjá ẹ̀rí pọ́sẹ̀ tó kọjá ń bára wa sọ̀rọ̀ nípa ń tà ń pè ní alhawa mo ṣàlàyé fún wa lọ́wọ́ bẹ̀rẹ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ náà pé àjàkálẹ̀ àrùn ńlá kan eléyìí tí ó máa ń ṣe àkóbá tó pọ̀ fún ẹ̀dẹ́ ènìyàn láyé tó dẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló ní lára ẹ̀hún náà ni alhawa ìfẹ́nú tínú mi ni màá ṣe tínú mi ni màá ṣe ó pọ̀ tó máa sábà jẹ́ àrùn ó dẹ̀ mú àyà wá fún wa lọ́sẹ̀ kọjá ní tọ́lọ́n bá ti ń ṣèkìlọ̀ fún odindi ànábì rẹ̀ wípé kó má tẹ̀lé fẹ́nu ọlọ́wọ́n ni wọ ànábì Daud láti tẹ̀lé ọ̀lẹ́hàwà má tẹ̀lé fẹ́nu torí pé kí ni ìfẹ́nu torí a máa sọ nínú kúrò lójú ọ̀nà tí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala eléyìí ó jẹ́ nǹkan eléyìí tí ó nípọn èyí tí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ètò sọ fún àwọn ẹni eré tàná tí wọ́n tiẹ̀ tún jẹ́ ànábì ọlọ́run bọ́tá làwọn fi lè sọ fún ìdíje ànábì rẹ̀ pé kó má tẹ̀lé fẹ́nu kí wàá ní èmi àti wọ́ kí lè wá jẹ́ jẹ́ fún ẹ ní àkàwé kan náà kémi àti ti ajólólùfẹ́ ara wa lónìí ká tún gbọ́ ti rí kọjá lọ eléyìí tí gbogbo àná máa sábà gbọ́ ìtàn rẹ̀ ní gbogbo yóò hàn tí wọ́n bá ń sọ ìtàn anábìwá eh, Suleiman aleyhi salatu wasalam ó náà ni wọ́n máa ń sọ̀tàn arábìnrin ọlọ́lá yìí ọlọ́lá ni onípò ní èèkàn ní èèyàn ńlá ní láwùjọ ó náà ni eh, ìyá wa ẹ̀ta àmọ̀ sí Balkis ìwà tí ẹ̀yà anábìwá Suleiman gbọ́ òkìkí rẹ̀ tó gbọ́ ipò rẹ̀ tó gbọ́ ọlá rẹ̀ ó dìídì sọ fún àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ láàfin rẹ̀ ẹ̀ eh, láwọn tọ́lọ́wọ́n bá kó tì í láwọn ènìyàn ní àwọn àlùjọ̀nnú ní àti àwọn ẹyẹ àti àwọn nǹkan míì tọ́lọ́wọ́n rọ̀ fún ẹ lọ́ bá mi gbé àga ọlá rẹ̀ wá ìwà tí wọ́n dí ààfin rẹ̀ eh, tí wọ́n gbé àga yìí pẹ̀lú gbogbo ìtàn tó rọ̀ mọ́ táà láǹfààní àti máa ṣẹlẹ̀ yẹn lónìí tí wọ́n dẹ̀ fún ní lọ́kọ́kọ́ fún ní lẹ́tà wá gbà Islam àwọn Islam máa fi lẹ́tà ránṣẹ́ sí pé kó wá gbà Islam àtún àti gbogbo àwọn lọ́dọ̀ rẹ̀ gbogbo ọlá tó ń lò yìí àti ìsí Islam nínú ẹ̀ ọlá yìí sì kú kan kísìlámù bá kún lọ́lá ètò pé ó kù kan adé orí ọlá lò tí ní yìí òun náà ni ẹ̀sùn islam allahu akbar anabi sulaimanu gbọ́ ó gbọ́ kìkì arábìnrin ọlọ́lá yìí ó wá ránṣẹ́ sí pé kó wá gba islam ìwọ ọlọ́lá olówó ìwọ nípò wa lágbára ayé lónìí táwa ń ṣe wá sí islam fún ẹ tó wá rúgá ẹ tó wá dúnkokò máa fẹ́ ẹ̀sìn tó ń ṣe wá sí fún ẹ tó wá ń halẹ̀ mọ́ wa ah, allahu akbar ẹni tó lọ́lá jù ẹ lọ lánàá tó yẹ sí pé ọlọ́run dìídì tó ròyìn ọlá ẹ̀ nínú alukur'an ọlọ́run ò ròyìn ọlá tiẹ̀ torí pa ìṣẹ́kùbọ̀ ọlá àwọn kan ni ọlá tèmi àti ẹ̀ ń lò láyé lónìí àwọn tí wọ́n ti kọ́kọ́ lu ọlá ìṣíwájú àwọn ọlọ́lá nìyẹn Allahu akbar anabi sulamu ni kọ́ lọ sọ kọ́ lọ gbé kọ́ lọ fún ní lẹ́tà kó wá gba islam kọ́lá rẹ̀ balẹ̀ nítumọ̀ lọ́dọ̀ ọlọ́run àti lọ́dọ̀ àwọn èèyàn láyé kó bá tún lè látúbọ̀ tán rí ìgbà tí lẹ́tà dọ́dọ̀ arábìnrin yìí tó ní innahu min Sulaiman wa innahu bismillahi rahman rahim ọlọ́wọ́n bá wa ó yìí tají kó ṣe làákà yìí kó má lò fẹ́nu ibi tá ń bọ̀ nìyẹn ó pa àwọn tí wọ́n wà láàfin pẹ̀lú ẹ̀ ó ń lọ láwọn lopò ó ń kọ̀ǹtrólù àwọn èèyàn lọ́kùnrin lóbìnrin ó wá pè wọ́n pé ah, àfútú ẹ wá fún mi ní ìró ẹ wá fún mi ní ẹ wá gbà mí nímọ̀ràn ẹ wá là mí lọ́yẹ̀ kò yé mi èwo ni ká ṣe ṣé kí n lọ bá Suleiman ni àbí ká kógun lọ bá ni àbí kí ni ká ṣe sọ̀rọ̀ ẹ̀ èmi tí mo tó mo ètò yìí ẹnìkan wá ń fìwé ránṣẹ́ sí mi kí wọ́n gbà Islam lẹ́yìn táwọn ènìyàn tó ní kálukú wọn náà sọ títí ẹ̀ ó fẹ́ gbọ́ tí wọ́n fi kúrò rí títí ẹ̀ ni àárẹ̀ tó ní ẹja lọ bá a ẹja lọ dá wàhálà lẹ ẹja lọ dá gbogbo ẹ̀rú táwọn èèyàn bá tún gba ọlọ́lá tó bá gbé èèyàn tó wà nípò ọlọ́lá alágbára tó bá gbà ẹ́ ní mọ̀ràn wọ́n náà tuntun rò àkàìmọ́yẹ lòmíì tí wọ́n fẹ́ tì ẹ́ ṣiṣẹ́ àkàìmọ́yẹ lòmíì tí wọ́n fẹ́ jẹ́ ń bí màdàrú àkàìmọ́yẹ lòmíì tí wọ́n fẹ́ àṣìfì náà wà áfítà orúkọ tiẹ̀ ò bá bàjẹ́ wọ́n ti ti ọ̀pọ̀lọpọ̀ gọ́vnà mi náà ti ṣiṣẹ́ wọ́n ti ti ọ̀pọ̀lọpọ̀ ṣáàmà mi náà ti ṣìwàhù baálẹ̀ mi náà ìmáàmù mi náà àwọn kan ni wọ́n sọ pé ìmáàmù ẹ má dáhùn tẹ́ ṣe yẹn wà ókè wọ́n ti sọ dídàkudà wọ́n ti bà tiẹ̀ jẹ́ lọ́dọ̀ àwọn èèyàn ti bà tiẹ̀ jẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ wò ó nìsín arábìnrin ilé ìgbà tó béèrè fún márùn arí nínú àwọn tí wọ́n sọ fúnjọ́ kínní àná yìí pé ó yá ká kúgun lọ bá wọn lọ́hùn tálà wọn pẹ̀lú gbogbo tá a níyì ẹ̀yin ìjọba wa náà ní lórílẹ̀‐èdè nàìjíríà ẹ má jà á jagun o ẹ má jà á fa o tó fi ń lọ̀wọ́ ẹ má jà á dá sí o ìmọ̀ràn pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ni ká máa fún wọn o ẹ má jẹ́ ká náà sọ pé lágbájá ìtú wọn náà ṣe yóò dáa kẹ́ni tí a tẹ dárẹ́ bí máa lọ kọjú wa bá àwọn ọmọ bá ṣe tó àwọn bá ṣe mọ́ o ẹ já rọra máa mú mi sí bá ṣe ń lò ṣẹ̀mí kóníkàlùkù ya ṣọ ẹnu ẹ̀ gbogbo ẹni tẹ wà nípò kẹ́ sọ̀rọ̀ gbogbo ẹni tẹ wà nípò àṣẹ social media wa náà lórílẹ̀‐èdè wa Nàìjíríà ẹ mójútó ẹ̀yìn ìjọba wa ẹni tó bá ti lọ ń sọ ní tí ò kàn án ìránu ní ẹ̀kíní kan ní ah, nǹkan tá ìsírẹ́lì ṣe yẹn ah, nǹkan tí kíní kan ṣe yẹn ah, ojú wọn máa rí àwọn alágbádá là ń sọpọ́ọ̀tì rárá kò kan wá o lóòótọ́ àwọn ẹni èèyàn bíi tiwa ni wọ́n èyí tó kọ̀ wá ní ká máa fàdé àrùn wọn lọ́wọ́ lábẹ́lẹ̀ káwọn ìjọba á dẹ̀ máa gbà wọ́n ní márùn generally ṣùgbọ́n káwọn náà wá lọ sọ pé abẹ́ tò síbì kan ẹgbọ́n tí bàlìkì sọ ń jẹ́ náà ó ní innal muluka idha dakhalu qaryatan وجعلوا عزة أهلها أذلة وكذلك يفعلون oníṣẹ́rí àwọn lọ́lá àwọn nípò àwọn alágbára àwọn tó wà ní ìdí àwọn oríṣiríṣi nǹkan ìjà tó bá wọnú ìlú kan afsaduha wọ́n destroy ìlú yẹn wọ́n sọbẹ̀ di eérú wọ́n sọbẹ̀ di ìtàn waja'alu a'izzata ahliha adilla gbogbo àwọn lọ́lá àwọn nípò àwọn èèyàn yìí inú ìlú sọ wọ́n di yẹpẹrẹ táwọn náà ní jáwọn kankan wọ́n sọ lọ́lá dolo sí i wọ́n á sọ̀lọ̀ òṣìṣẹ́ ni tí ò tiẹ̀ tí ò tiẹ̀ bí ìgbà tí ò tiẹ̀ wáyé rí à torí ìdí èyí ẹ má wájà o ẹ má fẹnu kọ o <laughs> pẹ̀lúkẹ́sù sọ bẹ́ẹ̀ fún wọn jẹ́ náà lára wọn fi balẹ̀ àwọn tó ti ń lérí ìjà kò lò fẹ́nu tiẹ̀ ìyí táwọn náà dẹ̀ mú wá nífẹ̀ẹ́nu títí wọn kò tẹ́lé ohun tó ń lò ní pé ẹ̀já ṣe pẹ̀lẹ́ ìwọ náà ló ṣe pẹ̀lẹ́ àwọn tó ń tiẹ̀ lẹ́yìn pé kò ń lé ọkọ wọn fẹ́ ba tiẹ̀ jẹ́ ni tó bá kó ń bẹ̀ tọ́jú ajá ah wọ́n ní wàá ní sinmi wàhálà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kò sí sinmi fún ẹ̀hún yọ̀rọ̀ ni wọ́n pa ọ́ àwọn tó ń sọ fún wọn náà ló ní péyàwó ẹni pọ́blẹ́mù ẹjọ́ rọra fílẹ̀ kò lè ráyé gbé ó yóò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wàhálà ni àti ráyé ní rọrùn torí má darapọ̀ mọ́ tí ò dá tí wọ́n náà dẹ̀ ń gbọ́ tó rẹ̀ ń tẹ̀lé fẹ́ ẹnu tó ní kò sí tó kàn yín ìtayé ń ṣerú ẹ̀ tó kàn ní ìsìn nìyẹn wà á padà lálùyọ tó bá lálùyọ wà á máa tọrọ àforíjì lọ sọ́dọ̀ ọlọ́run áà ah! ìfẹ́ náà ló ń tẹ̀lé yìí o ọlọ́run ọba wa kọ́ wa lẹ́kọ̀ọ́ nínú àlùkùránì ló jẹ́ ká mọ̀ pé nífẹ̀ẹ́ nú kì í nà túbọ̀ tán rí ẹ̀dẹ̀ lọ òwe náà ẹ̀ka ìmọ̀ya àwọn ẹlòmíì tí wọ́n ti darí wa láwọn ìlú yìí láwọn ọgbà kan sẹ́yìn tí wọ́n pè ìfẹ́ nú wọn ni wọ́n fi ṣe ohun tí wọ́n ṣe kìí í fẹ́ tọ́lọ́hún kì dẹ̀ ṣèfẹ́ aráàlú gbogbo ẹ̀ náà tẹ wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìsìn ẹ̀ máa kan ẹ̀yin náà ẹ lò fẹ́ nu yín ẹ lo ìfẹ́ tọ́lọ́hún láti fi tukọ̀ wa lórílẹ̀‐èdè yìí lò fẹ́ tọ́lọ́hún láti fi wa láwọn state káàkiri lò fẹ́ nu títí yín lò fẹ́ ta aráàlú gbọ́ ohun ara yín pàápàá ẹ wo kí ló ń ṣẹlẹ̀ níbo lára ti ń yan àwọn èèyàn níbo ni bàtà ti ń ta wọ́n lẹ́sẹ̀ yìí tẹ̀ ń wà nínú mọ́tò tẹ̀ kàn káàkiri ìgboro àwọn ibi tẹ́ fẹ́ lọ tó jẹ́ pé wọ́n máa gbogbo mọ́tò gbọ́dọ̀ kúrò lọ́nà fún yín ni ẹ̀yin kan kọjá ni ẹ̀yin ò mọ kí ló ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀ gbọ́n kankan àfi tẹ́ ẹ rí lórí tẹlifíṣàn àbí tó bá fẹ́ kẹ́ rí ló máa tí tv iná máa tan tẹlifíṣàn sí fún yín ní tó bá fẹ́ kẹ́ gbọ́n náà máa àwọn tó ń ṣẹlẹ̀ yìí àwọn tó yẹ pé ẹ̀ lè láǹfààní àti mọ bí tára ti ní aráàlú ni àfikẹ́ ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ ṣe fẹ́ tọ́lọ́run bá fẹ́ torí pé gbogbo alágbà kan tí ò ní pẹ́ mọ́ à ń bọ̀ wá dìtàn ẹ má tẹ̀lé fẹ́nu ẹ̀yin máàmù mọ́sálásí ẹ̀yin olórí ẹ̀sìn nínú ìṣẹ̀ṣẹ̀ àlàáfíà wa tá à ń pèpè sí ẹ̀yin náà mọ bẹ́ẹ̀ ṣe ń ṣe kì í ṣe àlùkùránì lẹ́yìn fi ń darí àwọn jọmọ yìí hadith anabi kọ́ lẹ́fí ń darí àwọn jọmọ yìí òun kọ́ lẹ́fí ń darí àwọn ọmọlẹ́ kéwú yẹn ìwù dìr ẹ̀yin náà mọ̀ pé fẹ́nu ara ti ní ẹ̀ ń pèpè sọ́dọ̀ ara ti ní ẹ̀ pèpè sínú ẹ̀sùn islam wọn alhawa ìfẹ́nu ìfẹ́nu ó pàtàkì púpọ̀ ká kíyèsí ara o kó ní kálukú wa náà padà ká lọ yẹ̀ wò ṣófin ọlọ́run la fi ń darí àwọn èèyàn àbí fẹ́nu ara tiwa tó bá jẹ́ pé òfin ọlọ́run ọba ni a ti free láti máa bá a lọ tó bá jẹ́ pé lànà tọ́lọ́run àti tèyí ṣẹ̀ lábá alhamdulillah ṣùgbọ́n tó bá já sí pé ìfẹ́ inú wa bá ní ẹjá tó bá lè ní ká yé wa padà kátèrò wa pa kó má já sí pé ní tá a wà áfítà ò ní pé àtìmọ́ bá ṣe máa bí wọ́n ṣàwọn èèyàn àtìmọ́ bá ṣe máa kóde ọpọlọ wọn àwọn èèyàn dẹ̀ máa yìn wá náà ni àyè ń táyé ń fẹ́ rí à gbogbo àwọn tẹ̀yìn sọ pé lè àárọ̀ mẹ́lẹ̀ ìkíní kan ayé ò láìkí ẹ olóń sọ fún fún ìyá ìyàwó pé makeup kí ló kàn yín àfàyí àfàyí àlékò gbowó owó ẹ̀ kò kàn yín náà káà ó kàn mí àfi kí n sọ fún ìyá ìyàwó àfi ká sọ fún ìyá ọkọ àfi sọ fún ìyàwó fúnra ara rẹ̀ pé nbolo ti nbolo ti kàgbákò wedding gown nínú Islam wedding gown nínú Islam ọ̀tọ̀ náà ọ̀tọ̀ ń lò kì í ṣàwà nbolo ti kàgbákò ojú tuntun lẹ̀ yìí àfi ká sọ fún àfi ká sọ ẹja sọ kò ní a má débi tá a fẹ́ dí kò ní ká má ní tá a fẹ́ ní ìfẹ́ nílẹ̀ ń tẹ̀lé yàn àfa yìí

àti tó jíṣẹ́ rẹ̀ náà sọ àti tó fi rí àwọn sàhábà àwọn èèyàn ṣe tán láti tẹ̀lé ìfẹ́ ẹnu ara títí wọn ọlọ́run bá wádẹ̀ kí wá nílò lọ́pọ̀lọpọ̀ nípa àdánwò eléyìí tí ìfẹ́ ẹnu máa ń sábà kóbá ni bákan náà tẹ bá rọ́pọ̀lọpọ̀ ọmọ mi náà lónìí tó padà wá dìdàkudà ẹ lọ kíyèsí kó tó di tó dì í ẹ rí pé ìfẹ́ ẹnu ni ìfẹ́ ẹnu ni torí pé ńgbà tó fi wà kó tó di pé ó dà bó ṣe dà yìí àwọn òbí ẹ̀ àwọn ẹbí ẹ̀ àwọn tí wọ́n jù lọ wọ́n sọ fún ìgbà náà yìí pé kó rìn báyìí kó tọ́ báyìí kò gbọ́ agídí ló ń ṣe ìfẹ́ inú ẹ̀ ló tẹ̀lé agídí ọkọ ẹ̀ ló gùn lé ntọ́ ni kó má ṣe ló ń ṣe ntọ́ ni kó má jẹ ló ń jẹ ìrìn tọ́ kó má rìn ló ń rìn àwọn tọ́ kó má bá ṣe ló ń bá ṣe wo lọ́rọ̀ ẹ̀ ṣe padà wá di tó dì lónìí o ìwọ náà ti rí òun ìwọ náà tún ti gùn léyìí o àwọn bọ̀dá àdúgbò tó ń wò tí wọ́n di tọ́ dìdàkudà kalẹ̀ yìí tán níṣẹ́ tán lábọ̀ tán fẹsẹ̀ gbálẹ̀ káàkiri tọ́wádẹ́ ni tí ò tó bùkátà ara wọn gbá ń kọ́wá náà fẹ́ gbọ́ tìyàwó àbí tọmọ àbóbìnrin tó náà ti lọ lóyún ẹ̀sìn tí ò dúró kàwé kò dúró kàwé yanjú kankan àwa olóńdàrà àmúgbà náà ọkà ìkánjú gbogbo ohun tó gbogbo ohun tó padà ṣẹlẹ̀ sọ̀rọ̀ wọn tí wọ́n fi rí bọ́ ṣe rí lónìí òun náà ni tí wọ́n náà rúkọ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí àfi kí wọ́n náà jáwọ́ o lẹ́ẹ̀kan sí ẹ̀yin tẹ́jọ́ lórí wa tọ́lá ọba kó àlámọ̀rí orílẹ̀-èdè yìí tó kó sí abẹ́ àkóso yín ẹ bẹ̀rù ọlọ́run balẹ̀ wa lórí kọ́lọ̀ kó jẹ́ kẹ̀yà àtàwọn náà kájọ gúnlẹ̀ dáadáa ibi náà láti ti máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú àwọn ọlọ́run asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. pé òdodo tí ó ń dé sí ti gbọ́ wa ní gbogbo ọjọ́ jùmọ̀ láàrin ọ̀sẹ̀ ọ̀nà ní alhaji wa táwọn báyọ̀ mi Taofeek Ogundiyimu broda Qasim Ṣọ́gàolú broda Débísí Maruf Bankole tí wọ́n ní kí ládé àti àìsàn rẹ̀ kó máa bá àwọn òbí àwọn tí wọ́n ti padà síwájú Ọlọ́run nínú ẹ̀sìn. bákan náà madrasa àti amọ̀sílẹ̀ kí ó wà fún àwọn ọmọdé àti fún àwọn àgbàlagbà láàrin ọ̀sẹ̀ àti níparí ọ̀sẹ̀. a tún lè fọ́lọ̀ wa ní Facebook page wa Da'watul Haqi lẹ́mí Abẹ́òkúta fún àwọn ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ wa fún ìbéèrè tàbí ṣíṣe onígbọ̀wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa Ishaq abọ́lọ́rẹ̀ Muhammad al-Awwal òun náà ni zero eight zero thirty five seventy five fourteen sixty six.